الحمد لله رب العالمين الحمد لله الذي جعل بيته في الأرض منزلا يذكر فيها اسمه وقال جل قدرته أعوذ بالله من الشيطان الرجيم ببيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسجد له فيها الوجوه والأعصار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل في حديث عثمان بن عفان المقرر في الصحيحين قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنه صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد يا عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن مما اختص الله به هذه الأمة أن جعل لها الأرض طهورا ومسجدا الحمد لله على ذلك ويا أمة الإسلام اجعلوا همكم لله المسجد في الأرض من أموالكم لما أخرجه ابن مريم عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا يذكر به اسم الله بنى الله له بيتا في الجنة ويا عباد الله إذا توجهوا من المسجد يصلوا يصنى لهم الدعاء حين توجهي إليه بقول اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا واجعل في سمعي نورا وفي بصري نورا واجعل من خلفي نورا ومن أمامي نورا وجد من فوق نورا ومن تحت نورا وما هم كعبه نورا أخرجه مسلم ويا عباد الله يستحب لمن دخل المسجد أن يبدأ بيده اليمنى وأن يقول كما ثبت في صحيح البخاري أن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه كان إذا دخل المسجد يقول أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم قال فإذا قال ذلك قال الشيطان حفظ مني سائر اليوم ثبت كذلك إن مسلم لسند لسند عن أبي حميد أو أبي مسيد قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليقل اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج فليقل اللهم إني أسألك من فضلك أخرجه أخرجه النسائي وغيره وفي وفي سنن النسائي عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فليسلم على النبي صلى الله عليه وسلم وليقل اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج فليسلم على النبي صلى الله عليه وسلم وليقل اللهم احسبني من الشيطان الرجيم ويا عباد الله احرصوا مشيئة المسجد لأن له الفتح لحديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كما غدا أو راح وفي صحيح مسلم أن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من تطهر في بيته ثم مضى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحداهما تخت خطيئة والأخرى ترفع درجة أخرجه مسلم وعن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الناس أجرا في الصلاة أبعدهم إليها ممسيا فأبعدهم أخرجه البخاري ومسلم وعن بريدة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أشر المشاهين في الظلم في ظلم إلى المساجد بالنور التام يوم القيامة أخرجه أبو داود والترمذي بسند حسن وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ترفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباب الوضوء على المكاره وكثرة الخطأ إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط وذلكم الرباط أخرجه مسلم ويا عباد الله عليكم بالجماعة لأن صلاة الجماعة في مسجد الله أفضل العبادات وأجد الطاعات لقوله صلى الله عليه وسلم في حديث ابن عمر رضي الله عنهما صلاة الجماعة أفضل من صلاة الفرد سبع وعشرين درجة هذا هو فولو ọ̀pọ̀lọpẹ́ aláàánú mi onífẹ̀ẹ́ aláforíjì mi ti máa ń sàánú ẹ̀dá òsì ní máa ń sàánú náà bá dẹ̀ tẹ́sí ọba tó lè pé ó ṣe orílẹ̀ fún àwọn èèyàn ó ṣe é fún wa nípa pé kò síbi ká àdìgbò ní mọ́sálásí bẹ́ẹ̀ àfi tí ọba ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ tí àlejò àbúrò mọ́sálásí àdàtọ́lá ọba yọ kó òkú wa pé àgbọ̀dọ̀ ṣe léyìí àgbọ̀dọ̀ mú mọ́sálásí bí ìtẹ́ àgbọ̀dọ̀ mú mọ́sálásí ilé ìgbẹ́ àgbọ̀dọ̀ mú mọ́sálásí ilé táwọn ọ̀rọ̀ kún mí ń sùn sí àgbọ̀dọ̀ mú mọ́sálásí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba àlejò ọlọ́sọ náà rọ rẹ pé yíwò yóò ti láti tó ka òbí kò dá àṣọ nínú àwọn ọdẹ ọlọ́run ọlọ́run ọba ó ti yọ̀ǹda nípa pé kí wọ́n máa gbó owó ọlọ́run ọba tó bí bẹ́ẹ̀ kí wọ́n sì máa rántí owó ọlọ́run kí wọ́n sì máa lówùúrọ̀ ìṣe ọlọ́run bá ní ṣe ẹ̀wùsàn ọlọ́run bá ṣe ní ẹni tó ṣe pé wọ́n sọ ní ọ̀rọ̀ rẹ̀ kan èyí tí àfa wọn mú náà fún àlùbọ̀ alábọ̀dọ̀ rẹ̀ tí àfa àbùkọ́rẹ́ tuntun bá gbé jáde wọ́n ló sọ ọlọ́run bá wọn sọ báyìí wípé ẹni yòówù ló bá kọ́ ilé kan tó jẹ́ ilé ìjọsìn ti mọ́sálásí tó bá kọ ẹni tí fi wojú rí ọlọ́run sórílẹ̀ ọlọ́run ọba ọba àdéjọ́lá yóò bá kọ́ òkú rẹ̀ gẹ́gẹ́ bó ti kọ yẹn irú rẹ̀ bẹ́ẹ̀ yọ ọ̀pá àkọsí àlùjẹ́ náà kí àti lè lọ́rọ̀ bá àlẹ́bí náà lọ́rọ̀ bá ara ní àwọn sàádé àti gbogbo àwọn tó wà ní tẹ̀síwájú tó fi jẹun jẹ ẹ̀sán àwọn tá a jẹ́ ń sọ ọlọ́run ra ìpínlẹ̀ ọlọ́run bá máa di owó ìlú àti ẹni nípọ̀kọ̀ àti gbangba ẹ̀jẹ̀ ojútùú payọ̀ ọlọ́run ọba níbi yóò ti abábára wa ká máa payọ̀ ọlọ́run bá a bá ń sọ̀rọ̀ nípa ọlọ́run bọ́ wá bẹ́ẹ̀ bá a bá ń ronú nípa ọlọ́run bọ́ wá bẹ́ẹ̀ bá a bá ń ṣe nǹkan ká fi ìpayọ̀ ọlọ́run lọ láti jà lọ mọ̀ nípa pé ọlọ́run ọba ayéṣẹ́ ọlá ọ̀sà alẹ́sà wọn lè wú mọ̀ nípa pé gbogbo orílẹ̀ wọn máa jẹ́ àyè mọ́ra fún wa bákan náà tó sì máa jẹ́ mọ́ṣáláṣí ọlọ́run kò ṣe é bẹ́ẹ̀ báwọn tó ti ṣáájú tiwa àwọn tó ti ṣáájú tiwa wọn ò tí wọn ò rí báyìí kì í ṣe kí wọ́n máa ń fi orílẹ̀ wọn máa fi ṣe ìmọ́tótó báwa bá wá omi tá a bá ti rómi àbá kágara láti lo ìṣèlá ọ̀sẹ̀ ọ̀kan náà àwọn a sì fọwọ́ tó lẹ̀ fún péré a sì tẹ̀lé pẹ̀lú rẹ̀ pé a sì máa wọ́n lẹ́nu pátá sẹ́kùn náà sọ́wọ́ a sì fi ra ojú wa a sì fi ra ọmọ ọwọ́ wa àṣàgùn látẹnu kódà bẹ́ẹ̀ bá ní jẹ́ nígbàlá tí ọ̀wọ́ aṣọ mi ti ṣe ní yìí ó ti rọ́pò rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ní èmi àti ẹ̀ tá a bá ti jẹ́ mùsùlùmí àti láwùjáre nípa pé mo ń kágara ìrìnrìn kí rárá o níbi tó wà níbẹ̀ níbi mọ́sálásí rẹ ti wà pẹ̀lú rẹ tó ọba wọ̀ tún tó wò sí tó rí mọ́sálásí mọ́sálásí ti wà pẹ̀lú rẹ lọ́wọ́ pàtó wà lórílẹ̀ yìí bẹ̀ àwọn ọdún kan tẹ bẹ́ẹ̀ tí ò sí mọ́sálásí lọ́tún bẹ́ẹ̀ ni ò sí lọ́sí kò sí wájú wọn kò sí lẹ́yìn nínú ilé wọn ni wọ́n máa fi sí mọ́sálásí wọn omi lọ́jọ́ fáwa tọ́lọ́n bá ní ká ní àwọn àyè kan tó jẹ́ mọ́sálásí ìgbà àti ìjọsìn níbẹ̀ àtúntò fọlọ́n bá lórí eléyìí èyí tọ́lọ́n kò sí fún àwọn tó ti lọ sáájú tiwa tí wọ́n bá jẹ́ nìkan tí pé wọ́n bá fi ṣe ìmọ́tótó omi ni wọ́n gbọ́dọ̀ lò kí wọ́n sì tó lómi àwọn míì ò tún jẹ́ pé omi tún gbé àfi kí wọ́n jẹ́ nìkan tí pé wọ́n rẹ ìfẹ́ kó bí ìtẹ̀gbẹ́ bá jà sọ wọn lásọ omi ò lè mú aṣọ náà àfi kí wọ́n rẹ́ ìtẹ́jú yìí jà sí fi aṣọ fún wọn rẹ kó ní o lẹ́nu bá jà sí wọn la àfi kí wọ́n jẹ́ nìkan tí pé wọ́n fi òkúta wọn fi po omi tó tọ́jà sí wọn yìí tí ó sì ṣèjẹ́ òun ní ọ̀dọ̀ máa mọ̀ ọlọ́run bá wá ṣe nípa pé kí omi kọ́ máa mọ́ gbogbo nǹkan yìí fáwa tá a bá tún wá rí omi ká máa lò ṣe táyà táyà mọ́mù ọlọ́run bá adúgbò fọlọ́run lórí ilé àwọn àtàjọ́ wọn lẹ́yìn alẹ́ bí i àwọn ló fi wájú pé inú nǹkan tó gbọ́dọ̀ wà lórí ẹ̀mí wa tó gbọ́dọ̀ bàbàrà òun náà ní pé bóòlù ní àti ẹ láti máa láti gbọ́dọ̀ máa ronú nípa pé lọ́nà bá jogún ilé fún mi lórílẹ̀ nínú àwọn ilé tèmi náà gbọ́dọ̀ kọ́ ọyọ kí ilé ọlọ́run bọ́ wà ń bẹ́ nínú dúkìá mi. kódà ó ti pé ilé ọlọ́run ti ń kọ́ yìí kó má ju èyí téèyàn lè kí ìwé yóò lù sí lọ. èyí ò sì máa gba ládàkẹ́ náà nígbà tó sì lè pé bá gbà ìyá láti mọ ìyá àbáwa tó fún wọn já wọ́n gbà pẹ̀lú sánẹ́dì wọn títò jọ́nà àfa àwọn ọmọ ọ̀tọ́ àfa àwọn ọmọ ọ̀tọ́ ìṣọ̀lá ìgbé oríṣi ọlọ́run bá ṣọlá ìgbé wọ́n bá nà wọ́n ti ẹni yóò tó bá kọ́ ilé ilé ìjọsìn kan yóò ká òfin ìsìn ọ̀tọ́ ó kọ́ ọlọ́run ọba ni wọ́n wá ń dá bẹ́ẹ̀ kí túmọ̀ sí kékeré ṣe gbogbo ilé ìjọsìn ni wọ́n lè dá fọ ọlọ́run ọba bẹ́ẹ̀ àwọn ilé ìjọsìn pọ̀ rẹpẹtẹ tó sì kó pọ̀ bí ni wọ́n dá bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tó bá kọ́ ilé ìjọsìn tọ́wọ́ ajẹ́pẹ́ ló ta òfin ìsúnmọ́ náà ó ń bọ́ ọlọ́wọ́n ọba náà wá ń dá gbogbo ògbà wọn ò tó pẹ́ lómìn ọlọ́wọ́n ọba ẹni náà ń gbọ́dọ̀ fi ìjọsìn fún bàbá lọ ìyàwó mẹ́ta mílíọ̀tẹ̀ náà ọlọ́wọ́n ọba ọkọ̀ ilé ìjọ fún ẹni náà ní àbìjẹ́ náà ọba ajẹ́ òsàn ọlọ́run tó fọwọ́ pé ẹ̀kọ́ èyí máa fi ń bá mọ́sálásí lò gbogbo ohun ìyóhùn tó bá fẹ́ wá lágbo kò ní ṣe kó gẹ́wà pẹ̀lú ènìyàn náà àwọn tàjẹ́ òsàn lọ́wọ́ bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam inú kẹta kọ́ lẹ́fọ́ lọ́dọ̀ rẹ̀ òun náà ni pé ń bá fi ẹ̀bá ti ń dojú kọ mọ́sálásí láti jẹ́ pé yẹn fẹ́ lọ sí ìjọsìn bẹ́ẹ̀ tàbí yẹn fẹ́ lọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tàbí yẹn ti ẹ̀fẹ́ tó ní bùkátà kẹ́ ń bẹ́ẹ̀ ni wọ́n lọ nínú ẹ̀kọ́ tó ń fi ọlọ́wọ́ bá máa ń sọ òun náà ní kó sọ fún ọgbà máa sọ báyìí pé ọmọ ìjà lè fi inú ra ọlọ́wọ́n bá ọ dákun pé kí ìmọ́lẹ̀ yọ wọnú ọkàn mi ọ̀dí ti sàn ní inú ra pé ìmọ́lẹ̀ wà lórí mi inú ra ìgbọ́ ìgbọ́ràn mi mọ́lẹ̀ ọwọ́ ẹgbẹ́ ọ̀dí ìbásọ́rí inú ra mi dákun mọ́lẹ̀ ọwọ́ ẹgbẹ́ inú ra

gbogbo ìgbà yòówù nígbà tí a bá lọ sí mọ́sálásí yálà láti ẹnu ibi iṣẹ́ wa ni láti dé tàbí ṣọ́ọ̀bù wa la jókòó ni la fẹ́ wá mọ́sálásí ká máa wá gbé ní ká máa wí lẹ́nu kí ọjà àwọn ìjà lè fi ìwádìí bí nùúrà òbí ní sáàdì nùúrà ẹ̀já lè fi ìsámà nùúrà wàfi ìbásọ̀rì nùúrà wàfi ìkọ́lùfì nùúrà wàfi ní àmàmì nùúrà wàjà lè fi ìfọ̀kì nùúrà wàfi ìtàkì nùúrà àjàkùmà àti nùúrà eléyìí gbólóhùn tí ó ń sọ ọlọ́run bá máa ń sọ nígbà tí bá ń lọ mọ́sálásí àwọn tàbí ó sọ ọlọ́run ọba wọ́n wá fẹ́ fún gbogbo àwa mùsùlùmí pàápàá ti wá mọ́sálásí nígbà tá a bá fẹ́ wọ bẹ́ẹ̀ ẹsẹ̀ ọ̀tún ni ká gbé wọlé ilé ọlọ́run ilé wa tá ń gbé ẹsẹ̀ ọ̀tún náà máa ń gbé wọlé tó bá ti jẹ́ pé ilé ẹ̀gbẹ́ ni òun ni máa jẹ́ ẹsẹ̀ òsì là máa ń wọ́n tó wá jẹ́ pé ilé tó mọ́ ilé olúwa ṣíṣe mọ́sálásí ilé ìwọ tá à ń gbé gángan ẹsẹ̀ ọ̀tún ni ká máa dáwọ́ bẹ̀ nígbà tá a bá fẹ́ jáde padà á jáde pẹ̀lú ẹsẹ̀ òsì eléyìí ni ẹ̀kọ́ tààrí látọ̀dọ̀ nínú Muhammad sallallahu alaihi wasallam àwọn tá a sọ gbogbo ìgbà yóò tó bá ti fẹ́ wọ mọ́ṣáláṣí yóò sọ gbólóhùn báyìí pé àwọn olùdè dáìdè àwọn mímí òbí wájú ìlú kẹrìmí òbí sòtọ́ọ̀nì ìlú kọ̀dímí nínú ṣètọ́ọ̀nì kọ̀tì ó ń sọ ọlọ́wọ́n bọ́ sọ gbólóhùn yẹn kó tó wọnú mọ́ṣáláṣí àwọn olùdè dáìdè àwọn mímí òbí wájú ìlú kẹrìmí òbí sòtọ́ọ̀nì ìlú kọ̀dímí nínú ṣètọ́ọ̀nì kọ̀tì gbólóhùn ọ̀yìnbá ọ̀ọ̀lá dáadáa nígbà tó bá ti wá sọ gbólóhùn náà oṣù ọlọ́run bá ní kó gbogbo ẹni yóò tó bá wá sọ ọ́ bẹ́ẹ̀ ọ̀ọ̀lá ṣètọ́ èṣù gangi ó sọ báyìí pé ó fi nà mí ni sáà ìrìn ìyọ́ ẹni yìí tí ní àwọn mùsùlùmí ni sí àyẹ̀kẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tá a bá fẹ́ wọ mọ́sálásí láti sọ gbólóhùn yìí lẹ́nu kì í ṣe gbólóhùn tó bàbàrà àwọn ti dá ìlà àwọn mímí òbí wọ́n ti yẹlẹ fẹ́rí mi òbí sultani yẹlẹ fẹ́rí mi nínú ṣèǹtọ́ ọ̀dọ̀ ilé ìgbólóhùn tó ṣe ọlọ́wọ́ kọ́ sọ kó tó di pé yóò gbé ẹsẹ̀ òṣèlú yóò fi wọ mọ́sálásí báyìí àlejò àwọn Muhammad sallallahu nínú ọ̀rọ̀ mi tí ọba muslim tó gbà wá pẹ̀lú sálẹ́lú rẹ̀ tó fi lọ́dọ̀ àpá àbíọ́kùn lẹ́yìn àwọn ọmọ ẹni àbúkù sẹ́yìn náà ló kọ́ rẹ̀ ó ní kó ń sọ náà wọ́n sọ báyìí pé ìdàdàkọ̀dà àdúgbò mọ̀ ní wọ́n ti dá tí ẹnì kọ̀ọ̀kan yín báyìí fẹ́ wọ mọ́sálásí wàlíyàwó gbólóhùn tí ó sọ fọ́ sọ báyìí pé àdàmọ̀ sáhàdí àbúwá bàbá àmọ́tìkà àdàmọ̀ sáhàdí àbúwá bàbá àmọ́tìkà ìyọ́nà ọba dákun sí àwọn ìdẹ̀kùn àánú rẹ̀ fún mi bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣe máa wí náà nípa tọba ọmọ ṣáláṣí Allahumma iftah li abwaaba rahmatika ìyọlúwa dákun sí àwọn ilẹ̀kùn àánú rẹ fún mi tọ́lọ́ bá bá sí ilẹ̀kùn àánú èèyàn fún yà èèyàn máa rí pé gbogbo ògbà èèyàn máa rí àánú ọlọ́run gbogbo àkókò àánú ọlọ́run bó máa bòyìn dáhùn nígbà tí yẹn bá ti jẹ́ nìkan ìlú máa ń sọ gbólóhùn nígbà tó bá fẹ́ wọ mọ́ṣáláṣí Allahumma iftah li àbúwá àbàrà mẹtíkà ìlú olúwa sí fún mi àwọn ìlẹ̀kùn àánú rẹ àìsàn àkọrọjà ó sọ náà wá ní pé nígbà tí ẹrú bábá jáde ní mọ́sálásí padà wọ́n ti yẹ kó ọ̀rọ̀ àtọwá ìpè àdàhùnmá ìní alùpàdé ìfọ̀síkà ìlú olúwa ìdè lọ́wọ́ rẹ ọ̀nà rẹ yẹn pé dàpọ̀ ìlú olúwa ọ̀nà rẹ dàpọ̀ ìṣe fún mi o gbólóhùn tí ó pọ̀ ní rárá nígbà tá a bá jáde ní mọ́sálásí padà àmọ́ àṣọ̀gbọ́lò rẹ̀ pé Allahumma inni as'aluka min fadlika ẹjẹ́ gbìyànjú láti lè pẹ́ká pọ̀ wọ́n náà sẹ̀mí ayé wa láti máa sọ gẹ́gẹ́ bó jẹ́ pé tá a bá fẹ́ wọ ilé ẹ̀gbin ó sọ náà bá fi tá máa sọ ó wa dẹ́nu tá bá sì lẹ́ jáde lẹ́ padà náà tá bá jáde ó fi hun tá máa wí ó wa dẹ́nu bẹ́ẹ̀ náà wá nílé olúwa tá bá wọ bẹ̀ gbólóhùn tá máa sọ ló nígbà tá a bá fẹ́ jáde padà aláhùnmọ́ ẹni alùpàdé ìpàdé gbólóhùn àtẹni pẹ̀lú ipa mọ̀lẹ́kọ̀ọ́ àmà sọ bẹ́ẹ̀ nínú súnánù nìsáyì pẹ̀lú sánẹ́lù pẹ̀lú sánẹ́lù rẹ̀ tó fi dé ọ̀dọ̀ àfàwàkó rẹ̀ rọ̀ wọ́n sọ pé àfàwàkó rẹ̀ sọ fún sọ náà bá sọ báyìí wípé ìlà àdákọ̀dà àdókòwò ni wọ́n ti dídá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá fẹ́ wọ mọ́sálásí wọ́n yóò mọ́ ló fi jẹ́ pé inú tíra ẹ̀sìnà mùsùlùmí àyìnbá bá ń wà ayẹyẹ yìí bẹ̀ pẹ̀lú bá láti àtọ̀dá tó bá lẹ́bí ga làwọn ọmọ sọ́dà láti mọ̀mọ́lẹ́ wọ̀sẹ́lẹ́m àwọn ìka làwọn ọmọ sáàdì àbúwá bàbá àmàtìkà yẹn ìka wísókè yẹn ṣíṣe lẹ́bí ọ̀sán ájú tó di bá fọ́kà làwọn ọmọ sáàdì àbúwá bàbá àmàtìkà ìyọ̀nà wọn bá dákú sí ẹ̀mọ́ àánú rẹ̀ sí fún mi. báyìí dá ọ̀rọ̀ àbúrò rẹ̀ sọ pé nígbà tí oúnjẹ náà bá sọ pé nígbà tá a bá jáde àdìyẹ sẹ́tì mọ́lá ní sàádà rẹ̀ sọ́dà èyí ó tún sọ̀tọ̀ láti fún àdébíà Muhammad sàádà rẹ̀ sọ́dà wà ní ìyàpò ẹgbẹ́ tó wá sọ báyìí pé àdàrúmà sí mi ní mẹ́nu ṣẹ̀tọ́ ọ̀dọ̀rọ̀ jẹ́ ìrọ̀lọ́wọ́ bàdákùn sọ́mi kú lọ́wọ́ èṣù ẹni ìwé ìlú olúwa sọ́mi kú lọ́wọ́ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìwé eléyìí ti yàtọ̀ sí ìwáyà èyí tá a kọ́kọ́ wílẹ̀ ìlú àdùkà ní pàṣípà pẹ̀lú wọn ṣe ìta sẹ́nu eléyìí tàbá sẹ́nu tọ̀hún tí ò ṣe kò ń gẹ́ ẹni pé bàtà jáde asọ́pẹ́ àdá ọmọ yẹn àdùkà ní pàṣípà tàbí ẹlòmíín wá jáde ọsọpẹ́ àdá ọmọ àṣìwìn ní ilé iṣẹ́ ìtàn ọ̀rọ̀ dì àwọn olùgbogbo olùwáyà yìí lọ́wọ́ látọ̀dọ̀ sí ọlọ́run káwọn ní ojú ni mo láti lọ sílẹ̀ nínú nǹkan tí àlejò Muhammad sọlọ́dọ̀ àdọ̀ sọ́dọ̀ tó fi dé wa lórí ahá tó fẹ́ jẹ́ ká máa wé ni táà sì máa rí pé ọlọ́run ọba sọ wá ń tòótọ́ ẹni ọlọ́run ọba bá sì sọ gbogbo nǹkan ló ti sọ gbogbo nǹkan ọlọ́run ọba sọ kó ń bẹ́ẹ̀ ó ti sọ kó lọ́dọ̀ àbúrò èèyàn tàbí àbúrò àwọn àlejànú àwọn tá a jẹ́ sọ ọlọ́run ọba ẹjẹ́ ajẹ́nìkan tó ti pa á máa jẹ́nìkan tá a máa sàkọ́ǹtètè lórí bí máa jẹ́nìkan tẹ́ a máa lọ mọ́ṣáláṣí táà gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa pípa lọ mọ́ṣáláṣí ẹsẹ̀ táà ń gbé ìṣèlànà

títí máa ń lọ mọ́sálásí ọlọ́run kò fi yóò fi pààrọ̀ fún bẹ́ẹ̀ láti jẹ́ pé láti jẹ́ nínú ọlọ́run ọba lèkè ọlá àfa muslim wọ́n ṣàlàyé fún wa nípa pé àfa àbúrò wọn ṣàlàyé nípa pé ó ń ṣe ọlọ́run ọba sọ̀bá yìí wípé máa ń tàṣọ àwàfin ẹni yóò jẹ́ nìkan tí ẹ̀kọ́ mọ́ra nílé rẹ̀ nílé rẹ̀ gẹ́gẹ́ a ti máa ń ṣàlàyé fún wa nípa pé lójú ọyá àti bí kódà tẹ máa yé àwọn àfàwà àbúbá tó fi máa yé àfàwà ọmọ tó fi máa yé àfàwà ọmọ tó fi máa yé àfàwà áyì kódà tó fi máa wé àwọn ayé àwọn àfàwà àwọn ọmọwé jí kò sí ilé àlùwọ̀dá kò sí mọ́ṣáláṣí torí pé wọ́n bá lá fún ọ̀rọ̀ tá lẹ́bi sọ yìí púpọ̀ nípa pé ẹni yóò tó bá tẹ́lẹ̀ kẹ́ tó sàlùwọ̀dá láti lé rẹ̀ èyí káwọn ti ẹ̀rọ olùkọ́ àwọn ti àlùwọ̀dá ilé àlùwọ̀dá ti mọ́ṣáláṣí rárá ṣùgbọ́n lónìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó lè lómi lówó omi ní ojú wọn sì jọ sí àwọn àfáà wọn fi àlè dẹ́lọ̀ làwọn ti bá pọnmi kalẹ̀ omi ló ti wà ń lẹ̀yìn kódà ti bọ ọrọ́ sínú àgbẹ̀ ẹlòmí yọ sàlàyé nípa pé wọn ọ̀láyè tó wọn ti tọ̀ ni wọn sì lè tọ̀ síbẹ̀ ẹlòmí sọ pé ìgbẹ́ ń gbọ́ wọn wọn sì lè gbẹ́ bẹ́ẹ̀ ẹlòmí sọ pé òun ní jẹ́ mẹ́bàlá wọn sì lè wẹ̀ bẹ́ẹ̀ ní lónìí ṣùgbọ́n jẹ́ kò sí àwọn nǹkan ìní níbẹ̀ rárá torí pé àwọn ṣàgbọ̀nà láti lé wa àwọn àgbọ̀nà orí tẹ́lẹ̀ fẹ́ wá ṣe pé ó máa wò pé sísọ ilé ìfẹ́ tàbí ilé àlùwàlá sí mọ́sálásí àdádálẹ̀ ní ohun kátìkàtì ni ò ọmọ bóò là á ṣe yọ ìdájọ́ ẹ̀sìn ìhun tí ó ṣe kí ẹ̀sìn ọ̀rọ̀ tó kọ́kọ́ rọrùn kí ọ̀rọ̀ iná ẹ̀ ní ni wọ́n bá wa mú wá ṣùgbọ́n gbogbo bó ṣe rọrùn tó náà ní ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí mọ lójú ni yọ kọjá ń bẹ̀ wọ́n bá pẹ̀lú gan-an yóò ní sọ̀dá kásàyà Muhammad ń bá bí ìka ní pé ìwọ̀ tọ́sóhun ni wọ́n bá wá pè é Zaina àdìgbò owó tó yọ ọmọ àwọn tó bá pè lójú ni yóò ní pé sọ́nà ọba yín sùn mí sọ́nà ọba yín sùn mí lónìí àwọn sì látara ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tó ń ṣe ọlọ́run ọba sọ pé máa ń tàkọ́ fara fi bẹ́ẹ̀ ti yìí ẹni yóò tó bá ṣe àlùwàlá ní ilé rẹ̀ fún màmá dáadáa bẹ́ẹ̀ ti bìbò yóò ti lá ọwọ́ ajálẹ̀ kan tó yẹ kó lọ lẹ́kan náà àwọn ọdẹ ọlọ́run ìyẹ́kùtì ìfàrí ìdọ́ta mi fara ilé náà láti pé ojúṣe kan náà àwọn ojúṣe tọ́lọ́run bá gbé kan ọlọ́run كانت خطواته إحداهما تخط خطيئة ẹsẹ̀ tí bá ń gbé ọ̀kan yóò máa pa ìṣe rẹ̀ rẹ́ ìwọ̀dì kókó ra sọ́rọ̀ fàmì dárọ́jà ọ̀kan nínú èkejì yóò jẹ́ nìkan tó yẹ pé wọ́n máa fi gbé àjùlọ rẹ̀ já níwájú ọlọ́run àfa muslim nínú ẹ̀mí pé àjọṣe jáde àfa àbú mọ́sá òun náà bá ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ wà látọ̀dà àlẹ́bíwá muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ̀rọ̀ nípa pé nínú àwọn ọmọ nẹ́ẹ̀sì ájọ́rọ́ ìsọ̀rá àbọ̀ àdùnkùn ilé ìyàwó ń ṣe àbọ̀ àdùnkùn ẹni tó fẹ́ pé ọlọ́lájú lẹ́ta tẹ́sán rẹ̀ tóbi jù nínú àwọn èèyàn níbi ìrún òun náà lẹ́tẹ́ pé ilé rẹ̀ bá jí sí mọ́sálásí torí pé iye ẹsẹ̀ tí ó gbé dé mọ́sálásí bẹ́ẹ̀ ni àwọn ṣe kọ́ ládàálẹ̀ fún òun sì ti bá pa ìṣẹ́ rẹ̀ rẹ́ ọ̀tán náà sàbí ànẹ́bí sọ́dọ̀ bá ọ̀rẹ́ rẹ̀ sọ́dọ̀ ààyè rẹ̀ èyí tó fẹ́ pé ibi tó kọ́ létí ó jì ká nínú Mádínà tó fẹ́ pé tó bá ní gbéra ọba sí òun tá kó tó di kọ́mọ́ jáde mọ́sálásí kó tó délé rẹ̀ padà bí ṣẹ́jú tó lọ ọwọ́ náà ó ọlọ́run bá pé òun fẹ́ gbé ilé òun wá tòsí ó ọlọ́run bá fi wá sọ̀rọ̀ yìí pé iná àtọmọ nẹ́ẹ̀sì fi sọ̀lá ìyàmú sí ẹni tí wọ́n máa gba dájú nínú àwọn èèyàn níbi ìjọsìn òun náà ní gbogbo ẹni yóò ti ilé rẹ̀ tọ́ba jìnà ó sì ọlọ́run ọba ní pípẹ́ nínú òfìdé àwọn olùmọ̀ wọn ní kó sì ọlọ́run ọba ṣe é bẹ́ẹ̀ ọ̀sàdéédé ṣe é bẹ́ẹ̀ láti lè bá mọ̀dínà kó tó sí kó tó pé yóò tún lọ àwọn èèyàn máa lọ kọ́lé ba díẹ̀ díẹ̀ tó ti tó wá lónìí tó ti tóbi ṣùgbọ́n ló jẹ́ ayé sọ̀rọ̀ bá àfọwọ́ àbòmíyà wọ́n sọ̀rọ̀ yìí pé ó sọ náà bá sọ báyìí pé fáṣíù ni màá ṣá yìí náà fi sọ́la fi lúlà mi fìlìmọ̀sáàjì náà mọ̀sáàjì ibi nù ìdáníyà ọmọ ìpìyà náà olóṣọ náà bá sọ báyìí pé ẹ fún wọn ní ròdùnú àwọn tó ṣe pé wọ́n máa ń rìn wọ́n máa ń rìn lọ lókùnkùn nínú òkùnkùn ni ìmọ́lẹ̀ náà jẹ́ tí wọ́n ìmọ́lẹ̀ tí ó sì pé ní tọ́ba ti jẹ́ gbọdọ̀ àdùnkìyàmà eléyìí máa yọ máa lọ sẹ́rí bá ìrun àṣùbá àti ìrun ìṣá papọ̀ àjùlọ yóò máa rọrùn bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá múlẹ̀ lọ lákòókò tiwa náà níbí tó wá jẹ́ pé kéèyàn tó máa lóhun rírẹ̀ gan yóò tẹ̀ máa tẹ̀ tọ́sílẹ̀ ìtàjú tó bá fẹ́ fi rírẹ̀ ni ó sọ náà lọ sọ pé má ṣe olè mọ̀ ṣe yìí ẹ fún wọn ẹ fún wọn ní ròdù nù àwọn tó yẹ kí wọ́n máa rìn nínú òkùnkùn lọ sí ilé ọlọ́run ọba ẹ fún wọn ròdù pé ìmọ́lẹ̀ ni ó ti ni ọba jíjẹ́ ògbèdà òkè yàrá afa àbúdáwòdà sẹ́mi ló fà ìṣúlẹ̀ jáde tó jẹ́ bá ti ṣùlẹ̀ ẹ̀já bákan náà fáwọn àbò rẹ́rà òun náà sábà ìpa nípa pé ó sọ náà bá sọ báyìí pé àdúgbò kan aláàmọ́ àyẹ̀mọ́ olùwàhùn mi nìkan tó ọ̀yà ìjẹ́ wa jẹ́ sọ fún yín ìwọ̀n tí wọ́n ti máa pa ẹ̀sẹ̀ rírẹ́ bí ìyára fáwọn fi ṣe jàràjàrà tí wọ́n sì máa fi gbé àjùlọ fún yín tí wọ́n máa fi gbé àgbéga fún yín kọ́ọ́lù bẹ́ẹ̀ yàrá sólọ náà àwọn sàbí sọ pé bẹ́ẹ̀ ni èyí ń sọ náà bá sọ fún wa ó ń sọ náà bá sọ nǹkan mẹ́ta sí ẹ̀ bá ti mójútó nǹkan mẹ́ta náà wọ́n máa bá ẹ̀kọ́ ẹ̀jẹ̀yìn rẹ̀ wọ́n sì máa gbé àjùlọ fún yàn alákọ̀ọ́kọ́ ìsìbáàbù ni wọ́n wà láti máa fẹ́ rẹ̀ kéèyàn orí fún un sàlùwà ládàádáa ní àkókò tí ara máa ń kọ omi aláti máa fẹ́ rẹ̀ àkókò tí ara máa ń kọ omi kéèyàn orí fún un sàlùwà ládàádáa àpèjú kéèyàn máa wo pé bóyá wọn máa sàlùwàlá náínáí tó ní wọn ti palapàla lára rẹ̀ tí ò ní sàlùwàlá dáadáa ìsàlùwàlá dáadáa kókó gbà náà yìí máa ń pa ìṣẹ̀rẹ̀ fún yẹn ní o yìí sì máa ń gbé àjùlọ fún yẹn lọ́dọ̀ ọlọ́run ọba máa ń gbé jẹ́ àgbéga fún yẹn lọ́dọ̀ ọlọ́run bákan náà ọ̀kásí náà ti lọ́ sọ́kọ̀ ìlà ìmọ̀sáàdì ìmọ̀ gẹ́nìkẹ́tẹ́ pé yọ́ máa ìlọmọsáláṣí ìmọ̀ ìlọmọsáláṣí náà ti jọ wọ́n sì máa ṣe àgbéga fún yà wà ní lọ́rùn sọ̀dá àti ìbára sọ̀dá ìmọ̀ fi ìmọ̀ retí ìrun kan lẹ́yìn ìgbà téèyàn kí òun kẹta ní mọ́sálásí téèyàn téèyàn ní jáde bóyá kí òun lórí ìta ọwọ́ àmọ́sálásí ní àkókò àṣẹ bóyá kí òun mọ́kú rí ìta ọwọ́ àti mọ́sálásí ní àkókò òrìṣà irú ẹni bẹ́ẹ̀ ó ṣe ọlọ́run ọba ni pé wọ́n máa fi pa ẹ̀fẹ́ rẹ̀ o wọ́n sì máa fi ṣe àgbéga fún

ní ìpele mẹ́tàdínlọ́gbọ̀n ìyẹn ìpele twenty seven times nílẹ̀ ló fi lọ ẹjẹ́ amójútó ìhun jàmá ọ jàmá ọlọ́lá púpọ̀ gan-an àwọn bá ríra wọn nínú ilé léèyàn méjì léèyàn mẹ́ta kí wọ́n máa kírun jàmá wọn wọn ó púpọ̀ tí wọ́n máa láwọn ládàkí lọ ládàkí ó lè wọ́n gbẹ́ fún fún yìí ó lè pẹ́ àwọn olùmọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó fi ṣe wá lójú kòkòrò láti jẹ́ pé ká máa kí ìrun jàmá ká má jẹun jà náà kọ́ fún wa ó fi jẹ́ pé ń ṣe ọlọ́run ọba ó fi ṣàdúrà fún gbogbo ẹni yóò tọ́ba yìí pé ọba máa ń kí ìrun bàbáyé ni ó ní pé gbogbo ẹni yóò ti bá ń kí ìrun bàbáyé ni dápadà jẹ́nà àwùsọ́gbà bàbáyé ni dápadà ẹni tó bá kí ìrun bá tó méjì yóò wà jẹ́nà òun náà sì nu ìrun àṣùbà àti ìrun àlàáfàì ìwọ méjèèjì tẹ́yìn bá tó wá sí ní àmà ó ń sọ ọlọ́run ti fi èlé fóńtọ̀ pé yọ wá kí ló fà ń pè wọn àṣùbà táwọn màláìkà gba fúnra wọn ìwọ àlásàrì ni wọ́n tún gba fúnra wọn àwọn tó bá wà níwọ̀n àlásàrì àwọn máa bá iṣẹ́ wa lọ wọ́n máa kọ́ kalẹ̀ tí tó fi di ìran àṣùbà òwúrọ̀ ọjọ́ kejì nígbà tí àwọn màláìkà mi bá dé àwọn tó wà látàlásàrì ọ̀ àwọn mí oṣù bá láti ìrùn àṣùbá tí ló fi di hàn látàrí padà àárín àkókò méjèèjì òun ni wọ́n máa ń kó àwọn wọ́n máa ń pọ̀ báyìí àwọn ṣẹ́ wa wọ́n máa ń kó jọ ó jẹ́ pé oúnjẹ ọlọ́run bá ṣe wá lójú kòkòrò láti má jẹ́ jẹ́ pé kí ìran àwọn ìwọ̀n yìí kọ́ máa kọ́ fún wa rárá bó ti wù lọ́wọ́ máa ká sì máa lọ jẹ́ ìjọta ìpá máa ṣe níjà máa àbẹ̀lọ́ kọ́nà bá kó gba ìjọsìn náà kó gbà lọ́wọ́ wa o. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أداء لهم أتكلم بقول صلى الله عليه وسلم ذلك بلغ على أصحابه gbogbo àwọn ìṣúná kan tó fi fi ọgbẹ́ ẹ̀sán. ọ̀rọ̀ wọn ní kútùbà alákọ̀ọ́kọ́ tẹ̀lá ṣàkíyèsí wọ́n dá lórí àwọn ẹ̀kọ́ èyí tí èèyàn máa ń ní nígbà tí ìbá mọ́sálásí. a ní ká máa gbé ẹ̀sìn ọ̀fún wọlé ká sì máa ní àdúrà èyí tó ti ọlọ́run bá fi ti wà lẹ́nu látẹnu pàtàkì àbájáde ká máa jẹ́ nípa pé ká máa jáde pẹ̀lú ẹ̀jẹ̀ oṣù ká sì máa ní àdúrà èyí tó ti ọlọ́run bá fi ti wà lẹ́nu bẹ́ẹ̀ náà wà ní láti jẹ́ kókó tó di fáṣọ kù ń bẹ̀ ọ́ púpọ̀ tí ọkọ yẹn lẹ́kọ̀ọ́ náà tí ti kókó láwọn ilé olúwa èyí ti pé ọlọ́wọ́n bá ti tètè wa nínú ìlú wa yìí àwọn olóore alhamdulilayi ọ̀sẹ̀ dàrá mẹ́. bákan náà nínú yẹn káwọn ọmọ àwọn eléyìí wa òun ní àdúgbò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ nípa pé àwọn tó jẹ́ àwọn ọ̀tá ọlọ́run wọ́n jẹ́ ìjọba pé wọ́n ń bá wa jà gbogbo ọ̀nà tó jẹ́ pé gbogbo tẹ̀lítẹ̀lí wọ́n ti ń bá wa jà àwọn ìjà wọn ká wọ́n ti dé pé wọ́n ti fẹ́ mú àwa mùsùlùmí ṣùgbọ́n náà kò sí wọn yọ ọmọ ọlọ́run tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà kẹta ní ìdájí ìkeje iná ló pé ní ọ̀dọ̀ wa bí ìpapà lù tá ń wò yẹn iná làwọn kan wá àtàrí síbẹ̀ wọ́n àtàrí síbẹ̀ ti ti wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wáyé ta lè ta lè ta lè ṣùgbọ́n ẹgbẹ́ bí Yorùbá máa ń wí nípa pé wọ́n ní kẹ́ ẹ mọ̀ pé àjẹ́ àná lọ́kọ̀ọ́ jẹ́ eléyìí tí ó yẹ pé káà náà máa wò pé ibi yóò lórí ó ti wá gbogbo owó nǹkan báyìí àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ní ti tí wọ́n ti ń pàdé ni wọ́n lè fi ìbẹ̀rù rẹ̀ fún. ṣùgbọ́n látara àwọn ọmọ kéékèèké wa àtàwọn ẹlòmíín tó ṣe pé wọn ò kúndùn fún wọn máa tẹ̀lé tí ọlọ́wọ́n ọba lóòrèkóòrè tàbí wọ́n jẹ́ nìkan tó ṣe pé wọn ì mójútó ìmọ̀ àárín tí ọlọ́wọ́n ọba nígbàkúgbà tó jẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́ pé tá a bá ti ní àwọn ẹ̀kọ́ èyí tó lè ká ní kódà kí wọ́n má jẹ́ sáré sí mọ́sálásí mọ́ fẹ́ẹ́ pé kìkì ni wọ́n gbé wá bẹ́ẹ̀ ọlọ́run kò ní jẹ́ kó kẹsàn ó ṣe wá ọlọ́run kò sì ní ká kó kẹsàn ó ṣe wá pẹ̀lú ọlọ́run. àwọn kẹ́yìn àwọn tó jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa gbọ́dọ̀ ṣe ń lọ wọ́n ní a máa kéde rẹ̀ gbogbo wọn bá ti ṣe o títẹ̀ kan bá ti sọ ṣùgbọ́n gbogbo bá ti tọ́jú láyé ní à gbogbo yóò dẹ́ bá ti gbọ́ bá ti ṣe ṣe ṣe máa bíbélẹ̀ torí pé wọ́n ń rí bẹ́ẹ̀ lálátẹ̀jù ṣùgbọ́n tẹ ẹ máa sọ síta yìí òun yóò jọ máa kílíà dáadáa pé ta ni wàá lálátẹ̀jù ń gbà náà torí pé tàbá ń bi èmi àti ẹ pé tí wọ́n máa ń lo ataare àbí èlò tàbá ń bi wá pé tàwọn owó ni máa ń lo ataare wọ́n dájú pé ataare kò sínú ìgbésẹ̀ wa kò sì rí àìsí ìlò rárá ẹni tó bá lóun ló jẹ́ náà tó ẹgbẹ́ wọn jẹ́ nìkan tó ẹgbẹ́ wọn náà máa ń yà lọ gba àwọn agbègbè yìí ètò pé wàá ajá sílẹ̀ mọ́sálásì ṣùgbọ́n ilé àti sọ fún wa nípa pé wọ́n bà máa wá sọ pé bóyá àwọn ará mọ́sálásí ọlọ́pàá yọ̀ tún dé o wọ́n tún ṣe fẹ́ o wọ́n tún ṣàwọ́ o ẹ̀wọ̀n tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè yìí tí wọ́n ti gbọ́ ọ. ṣùgbọ́n láti àgbọ̀ mọ́sálásí àtàlẹ̀ ìfọdẹ́ ẹgbẹ́ yọ ọ́pàá bó ti wà yín náà ṣùgbọ́n gbogbo ògbà làwọn sọ̀rọ̀ nípa pé ẹni tí bá ń wùwà bí ó sọ̀rọ̀ fún wà bí rẹ̀ torí pé ẹni tí ń wùwà bí sí tó wọn ọ̀bá wùwà bí sí tí lè padà sórí rẹ o ẹni tí ń wà bí kí ló sọ lẹ́ẹ̀kan sí ọ sọ̀rọ̀ fún wà bí rẹ̀ níwú torí pẹ́ni tí ń wà bí sí lọ́mọ bá sí wà bí sí ó ṣe é ṣe ní wà bí ọ padà sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń wí nípa pé àríbísẹ́bí tó bá fẹ́ bí ìhun tó súnmọ́ náà ni kó lè forí ara rẹ̀ wú gbogbo àwọn ìwà kájíkàtì ìwà rẹ̀wọ̀n rẹ̀wọ̀n yìí àbẹ̀lẹ́ ọ̀gá àǹtẹ̀lọ́ ọmọ kọ́ bá kókó ládùúgbò wa àǹtẹ̀lọ́ ọmọ kọ́ bá kókó ládùúgbò wa ẹ mọ̀ pé ẹ̀rẹ́ ti sọ fún wa náà lórí nígbà àwọn mọ́sálásí kan tẹ́lẹ̀ pé gbogbo òtẹ́ wọn pátápátá ni wọ́n bá lọ. Yíṣọ àwọn mọ́sálásí náà fún wa mọ́sálásí ìtẹ́lẹ̀ ẹja tó yẹ kíkà máa tún lò tẹ́lẹ̀ wọ́n ká ìtẹ́lẹ̀ lọ. Mọ́sálásí oríta àgbà ìtàkùn mọ́sálásí súnà wọ́n ká ìtẹ́lẹ̀ lọ mọ́sálásí ilẹ̀ níwájú ìlànà dọ́tọ̀ wọ́n ká ìtẹ́lẹ̀ lọ láàárín jọ́kẹ́jọ́kẹ́jì wọ́n ti ká gbogbo ẹ̀ lọ àwọn tó ṣe rẹ́ o ṣùgbọ́n gba àwọn nǹkan yìí òun ní àwọn tó jẹ́ àwọn ẹni yìí máa fi jẹ́ òun àwọn bàbá wa láyé àtijọ́ ó lè pẹ́ sọ́wọ́ ìdílé lọ́tọ́ ni wọ́n fẹ́ ṣe fún ọ̀jẹ̀ yóò jẹ́ fáwọn máa bẹ̀rù pé ẹjá kù kò fún wọn nídá ẹ̀yà lọ́mẹ́rin ewúrẹ́ kan bẹ́ẹ̀ sì lọ́mú epo dọ́lá méje àti ẹyẹlé ẹgbẹ́ twenty four á fi ṣe àwọn ètùtù kan ìmọ̀lára ìdá ẹ̀yọ̀ ọ̀dá àlẹ́bí ìjọba dáadáa ọ̀pọ̀ ọlọ́run níjà bó ṣe nìkan kan wà ó tún ṣe é fún wa gbogbo ohun téèyàn fi ń kò tẹ́lẹ̀ rẹ̀ ọlọ́run bá ti fún wa lásìkò tá a wà ẹni yóò ta gbogbo bá ṣe táwọn òkèèrè bá nígbàgbọ́ rẹ o ó kí àti wà tá a pàṣẹ ìṣe ti dà tí ò sí pàṣẹ wa ṣàtúnṣe rẹ ìdílé yìí ò wá àwọn bí tó ti ẹgbẹ́ ń lórí sí wa títí tàbílẹ̀ náà tó bí níta ọgbọ́n ti pé ọkọ̀ ń bẹ́ẹ̀ ló ń kọ̀ kẹ́ báyìí báyìí ní ìṣẹ̀ṣẹ̀ lónìí tàbí kó ti ní ìṣẹ̀ṣẹ̀ wípé àwọn ọ̀sáàsì wa àgbé Ramadan àwọn ọ̀kẹ́ ń sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ nílẹ̀ fara wé ẹgbẹ́ òun jẹ́ nìkan tó ẹgbẹ́ ní táwọn ti ń pàdé lẹ́gbẹ́ ògbóni àwọn ọmọ táwọn ti ń pàdé onílà ìlà ìlàlà àbúrò Ramadan téèyàn olówó tí mo wà yóò sọ bá wọn lọ sẹgbẹ́ ògbóni tàbí ẹni ẹgbẹ́ kẹta mo wá mi àpèjúwe kó ń tọ̀ nípa pé àpèjúwe rẹ̀ ní àpèjúwe ẹgbẹ́ ẹgbẹ́ ṣe lè fi sí ní UI tọ́wọ́ àpàdà wọ́n kó fẹ́ fi yú ayé lẹ́sìn ilé ó ti dé ọdún tí ó ń tẹ̀lé ẹ̀wù ó bí ọdún kan àpé ọdún yẹn náà jáde ọwọ́ àpàdà wọ́n pé há dé padà sí pamọ́ tó níta kí n máa lọ fún ẹ̀kọ́ mi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ làpèjúwe owó wa ìka bàbá náà tẹ̀lé ẹ̀wù kẹta lẹ́yìn ẹgbẹ́ kẹta ìgbésẹ̀ wa gan gbogbo bá fi sagbára wọn lọ́ọ̀yì odò kí torí tó ń sọ ọlọ́wọ́n bá ti fi àwọn kẹtẹ́lé gbogbo wọn bá fi ń sagbára pátá gbogbo ẹ̀ ni ó sàlọ̀ yẹ́nyẹ́ sí ìpàwọ́dá bẹ́ẹ̀ ní ẹ̀dùnwọ́n náà wà gbọ́dọ̀ jẹ́ torí kó ń ṣe ọlọ́run ọba sọ pé gbogbo ẹni yóò ti bá fi ń bẹ̀rù ọlọ́run bí náà máa bẹ̀rù rẹ̀ gbogbo nǹkan ni ó máa bẹ̀rù rẹ̀ gbogbo ẹni tí bá fi ń bẹ̀rù ọlọ́run bí náà máa bẹ̀rù rẹ̀ gbogbo nǹkan ni ó máa bẹ̀rù rẹ̀ káwá sọ pé bóyá sẹ́ni kan wá sọ pé àwọn onídìí kan táwọn ti ń pàdé ìwọ̀n tẹ́ ẹ bá sọ fáwọn ọ̀tọ̀ ní ẹni pé ibi tẹ́ ń pàdé yẹn ẹkùn sọ pé kó máa wà mọ́ tàbí kẹ́ẹ̀dì ẹ̀yìn fáìtà wà lẹ́yìn síbẹ̀ à ń retí káwùlẹ̀ wálẹ̀ gan ṣùgbọ́n gbogbo àwọn ọ̀fẹ́ à ń sọ láti jẹ́ pé ìgbọ́nàwọ̀ ọba dúró òun lọ pàtàkì òun fẹ́ẹ́ ṣe sọ kẹta fún wa. àwọn ìmọ̀lọ́wọ́ ọba lẹ́yọ̀ kan èyí tí mọ́sálásí ń polongo ẹ̀ ẹ má mú kẹkẹ mọ́lọ́wọ́ ẹ má dà kẹkẹ papọ̀ mọ́lọ́wọ́ ẹni tí wọ́n fọ ọyán dá o ẹ má ti fi wọ́n fọ ọyán bàjẹ́ o ẹ bẹ́ẹ̀ o ẹ bẹ́ẹ̀ wọ́n máa wí kankan o ẹ bẹ́ẹ̀ máa fi kankan pọ́nrá o ọlọ́wọ́ máa ti tẹ̀lé ẹ má bá lọ. ọ̀sẹ̀ nìkan tí ó máa ṣe wá sílẹ̀ tí ọ̀wá ní nírú àwọn ohun táwọn tí ò bẹ́ẹ̀ ti rí ọ̀dà tó dáwà rẹ̀ lọ sí Muhammad torí pé àlejò àkọ́mọ́ sọ́lá àlọ́sọ́lá tó ń jẹ́ káàdì ìwọ̀n tó wọn náà ń pèpè lẹ́rẹ́ lónìí òun náà lòun náà ń pèpè rẹ kò ń sọ náà bá wọ́n wá lọ pa ẹrẹ nígbà wọn wá pa á sẹ́ni ìpèjọ́ tó jáde lára ẹrẹ náà ìpè ni wọ́n dà sí ara ẹrẹ yẹn padà wọ́n fi yí lára ó ń sọ náà wọ́n wá ẹ̀wọ̀ sí ọlọ́run afáàfẹ́lú wọn tí lọ́gbà ní ìpínlẹ̀ wọn pẹ̀lú ọ̀run ó ní pé lọ́jọ́ bá wí èmi àti lẹ́yìn lágbára fẹ́ gbá láti gbàdébí là ní ṣe lọ́wọ́ ajé fún wọn wá fi oúnjẹ ọlọ́run ọba rẹ̀ káàkàkàkà lẹ́yìn tí wọ́n fi bẹ̀rẹ̀ náà ti ọ̀nà lẹ́bí ó sọ wọn kò wá sórí ìdíje lẹ́yìn tí ó sọ fọ́nà ọba pé kí ọlọ́run gbogbo àwọn tó ṣe ń tẹ̀lé láti dé lọ sí wọn ó gun àkọ́kọ́ náà gbogbo wọn gbogbo wọn kò sí ìtòsí ìtọ́wálé mọ́nú wọn ó fún àkọ́kọ́ gbogbo wọn bá lọ yẹn yẹn tó pẹ́pẹ́ lè kánú wọn torí pé níjọ́ náà fọ́ọ́fímọ̀ tí sọmọ rẹ̀ lọ́wọ́ gbé ẹran náà kó lọ́wọ́ àdéhùn Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ẹni tí wọ́n wá ní máa pèpè pé ọlọ́wọ́n bá ní kẹlẹ́ àbíjọ tuntun ẹ má lọ ilé yẹmí wo ẹ má lọ ilé adáhùn jẹ́ o ọmọ wa máa rí àwọn eléyìí ìyẹn ni kẹ́ni ó jẹ́ mùsùlùmí gbogbo wọn lọ́wọ́ lọ́jọ́ mọ̀ náà sì kì ó lè tètè múra dáadáa mẹ́tẹ̀ẹ̀ta ta gbọ́dọ̀ pé sínú pé pé wọ́n ti pín náà ló jẹ́ àlejò Muhammad sọ̀rọ̀ àdàkọ́lá ní àwọn mọ̀lẹ́bí kí ní ń bẹ̀rẹ̀ pẹ́pẹ́ láti bí ọ̀gá wa ní wọn àpọ̀ yìí àwa ní òde ní wọn àpọ̀ yìí láíláí ṣùgbọ́n wà lágbọ́dọ̀ jẹ́ ní pẹ́pẹ́ ipa dùn ó sínú ẹ̀sìn ọlọ́run tá a bá ètò ìdúró bẹ́ẹ̀ tá a sì bẹ́ẹ̀ lè kẹ́kẹ́jà lẹ́yìn ipa ń sọ pé àdíṣẹ́ agbọ́dọ̀ jọ wà ìjẹ́nà ọlọ́run bá ti sàlámù ni ẹni tí wọ́n bá fẹ́ apolongo ilé wọ́n dájú pé ṣàtọ́nù ní òní fi àdúgbò náà lọ́wọ́ náà rárá yóò máa wọ́n ní àbáyọ ọ̀nà àbáyọ fún ìtẹ́jọ́ ọ̀gbọ́dọ̀ pa ìtẹ́jọ́ ọ̀gbọ́dọ̀ pa wọ́n sẹ́ndì mẹ́sẹ́jì kan sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìjẹun nípa ọba ìwò àwọn ọ̀rọ̀ fẹ́ńtẹ́jì ọba àwòsọ nípa gbogbo ẹni tó bá jẹ́ lọ́ba lọ́ba pátá òun fi ọ̀rọ̀ yóò tún ẹ lẹ́sìn wọn pé ọlọ́run ọba nìkan ẹ̀jẹ̀ abájọ́ ọba àwọn onísọ̀bẹ́ o ó ní pé ẹ má sìn ẹ má sìn kẹkẹ lẹ́yìn ọ̀nà ẹ sì fáàfáà fẹ́ tí ó sì má jẹ́ nìkan tí ó lọ́wọ́ máa gba kẹkẹ ní nǹkan ọgbẹ́ ẹgbẹ́ pọ̀ ọbẹ̀ gbàgbá ọbẹ̀ gbàyọ̀ ọbẹ̀ gbàgbé nígbà tó máa ń gbàgbé pàápàá bọ́ba ti ló wọn máa gbà wẹ́ kẹ́ ẹ̀kọ́ ọjà òun ṣe pàápàá o tó ti di ọba bá ti sọ orú bẹ́ẹ̀ àdúgbò kọ́nà pẹ́pẹ́ ti sáà lè fi yí àwọn ènìyàn alihamudulilayi ọ̀gbìn dáadáa yìí nígbà táwọn máa fi rí bíi fifty years to this time ọjà dúpẹ́ ẹ̀sìn láàmù yìí yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run kò ọlọ́run òtẹ̀ níbi ó tó bẹ́ẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba tí àwọn èèyàn ń pèsè ẹ̀sìn ọlọ́run torí pé òun tọ́lọ́wọ́ ọba torí ẹ̀ já wa sí ni lẹ́yìn ọba ẹ̀sìn rẹ̀ sì tọ́ ọlọ́wọ́ ọba olóúnjẹ mi ilé ayé o ṣùgbọ́n ẹni tí ọ̀fẹ́ ṣe ń tẹ̀ áá ọ̀sẹ̀ sí láyé ó sì tẹ̀ sí gbọ̀gbọ̀dà ìyáàmà abẹ́lọ́ ọlọ́run ọba lè tọ́lọ́ máa jẹ́ àṣẹ sí o ó máa jẹ́ àṣẹ sí gbọ̀gbọ̀dà ìyáàmà ẹ̀jẹ̀ adúlùmọ̀ máa ń tọ́lọ́ ọba lórí fóònù ẹ̀jẹ̀ lásìkò ẹjọ́ máa ṣe ọ̀sán lásìkò àlejò Muhammad sọlọ́dọ̀ ọ̀sán ó ní ìsọ́ni o tẹ́lẹ̀ bá gbímọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ ó dúró sí àáfàá tó ṣe yíṣù muslim ó ní ìsọ́ àáfàá náà dẹ̀ kú bí èsì ìfi ọ̀sẹ̀ mẹ́ta lọ nísìn ọlọ́wọ́ bá gbà àjọ àáfàá náà gẹ́gẹ́ mo ṣàlàyé fún wa láwọn ìwà àkúta ṣe ọ gbà àjọ àrèlé bíi pé tíra yìí kò sí ìlú kan tí òde tíra yìí òde àáfàá náà dẹ̀ kú lẹ́nu tí ò àfáà náà tíra tó ṣe lé tíra ń bẹ́ẹ̀ yó ṣùgbọ́n hindu muslim ló ti sọ àwọn mùsùlùmí ọlọ́run ọba fi sàánú gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lágbàláyé nípa pé àdúrà wo ló yẹ ká máa ṣe ó jẹ́ authentic one lọ́dọ̀ ọlọ́run ọba èyí tó ń sọ ọlọ́run ọba máa ń sọ níbi gbogbo ọba eléyìí náà ní káwa ní ojú ní máa ọba ń tajà lọ́jà rí ọ̀tà àdúrà wo ló yẹ kọ́ máa ṣe kí ni ojúṣe ẹ̀yà tó yẹ kó ṣe ọjà rí ọ̀tá kí ni àwọn tó yẹ kó mójútó ó sọ náà bá ti dúró rẹ̀ fún wa púpọ̀ gan-an bákan náà rí dẹ́rù bà kí ni kẹ́ ń dẹ́rù bọ̀ kí ni ìṣe tó yẹ kó ṣe tọ́ ọba jílóhùn tí èpè jílóhùn pẹ̀lú rẹ̀ kí ni ìṣe tó yẹ kó ṣe tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tọ́ ọba tó ọba fẹ́ kí ni gbólóhùn tó sọ tó ọba jẹ́ nìkan tó yẹ kó ọfẹ́ ọfẹ́ súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ kí làwọn gbólóhùn tó wì tó ọba ti mọ sáyé gbólóhùn wo lọ sọ sí ẹjọ́ ọmọ náà tó ọba ti jẹ́ nìkan tó yẹ kó ọmọ náà ọwọ́ ajẹ́ nìkan tó ń ké kí òjijì níta ń ké lójijì kí ni mo tó ń ṣe gbogbo eléyìí lọ́lọ́run bá ti ti kó àwa mùsùlùmí adúnímọ̀ ajẹ́nìkan táyé mójútó tàbá mójútó ọlọ́run bọ́ náà kò ní gbogbo àbúrú èdè pé ń jẹ àbúrú gbà ọlọ́run ajẹ́ àbúrú láéláé dáadáa ní ká máa rí iṣẹ́ tàǹtẹ̀ ọlọ́dàpá àgbàgbà sí òun òwò tàǹtẹ̀ lágbà àgbàgbà sí òun láàbá tí ń ṣe dákun yá máa rábì ọrẹ òun pátákùn má jà jẹ gbèsè lórí ọjà wa má jà jẹ gbèsè lórí iná wa má jà jẹ gbèsè lórí ìlú wa gbogbo àwọn ọmọ wa ti ń lọ ilé ẹ̀kọ́ ọlọ́dàkùn má jà ní ó dá lórí wọn o gbogbo ẹ̀kọ́ tà kọ́ wọn dákun bá fi yé wọn o tí wọ́n bá ń kọ́ wọn dákun ṣe kó yé wọn yíyé wọn dákùnjẹ ọ̀rọ̀ fún fi ṣètò ọlọ́wọ́n ọba ni o má jẹ́ wọn fi lòdì sọ́lọ́wọ́n ọba gbogbo wọn bá máa kọ láyé wọn ní ọjọ́ ìlú ọba láti ojú wọn lè kọ èyí tó fi tó ìjọ náà ọba lẹ́nu nínú kàtúmọ̀ yìí wọn lè kọ láyé gbogbo àwọn tó wá ní olùsọ ọwọ́ dákúbà àgbàlùbákà sí ọwọ́ wọn gbogbo àwọn tí ń jẹ́ májẹ̀ sílẹ̀tẹ̀ májẹ̀ sílẹ̀ ẹ̀síṣẹ́ májẹ̀ sẹ̀kù kẹrẹ gbogbo aboyún ló dákúnjẹ́ wọn sọ láyọ̀ gbogbo aboyún ló dákúnjẹ́ wọn sọ láyọ̀ àwọn táàrin ti dákúnjẹ́ àjùmọ̀ àlàáfíà fún ọ àwọn tí ń bí dàgbà gbébinú kò nínú sẹ̀mí wọn àwọn tá a sì ń dún dàgbà tó gbúdùn fún àjálẹ̀ gbogbo àwọn tó wáá jẹ́ pé wáá jẹ́ ẹ̀ ìbànújẹ́ fún wa ní kọ̀kọ̀ àti ní gbangba èyí tẹ́ fún fún ẹkú wá fún wa ọlọ́run dákun gbẹ́gbẹ́kún náà kó lójú wa dákun mẹ́kún náà kó lójú wa wá sọ ẹkún wa wá sọ ọ́ bẹ̀rẹ̀ wá sọ ìbànújẹ́ wá sọ dayọ̀ ọba náà ṣe lẹ́fẹ̀ẹ́ náà hàpàlà wọ́n fi náà sọ̀rọ̀ hàpàlà wọ́n fi náà. Thank you.